náà tó kó kálukú wa náà ká ronú káwọ òpópó wọn fẹ́ lo òru ni èyí tó fi ń lo òru rẹ tó fi ń ṣòfò yìí ó ní sùn ó fi lè ṣe tí ó wúlò fún ọ. aláìsà ìgbà ọkọ ìgbà. bàbá àdókòjá ìdè máa lọ ọlọ́run àlejò alájẹ́ bóyá wa wípé àwọn ẹni eré tá a sọ wọ̀nyí àwọn máa ń ṣe ìsìgìlálù lẹ́yìn ẹ̀ ìmáyà tó wà bí him sójà dáa wà máa ń lo òru wá lórí àwọn nǹkan tí ó ṣe wọ́n láǹfààní. ìjọba wọ́n máa forí balẹ̀ fọ́lọ́. wà bí yá máa. wọ́n máa ta fọ́lọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n máa kí fọ́lọ́. ọlọ́run tó tẹ̀síwájú nínú واصرف عنا عذاب جهنم إن عذاب جهنم غراما ọ̀rọ̀ àlejòlá ó tún tó pé wá pẹ̀lú ìròyìn àwọn ọmọ àlìjánà àwọn ọmọ sọ́jáde lẹ́nu wípé ní ìlà ọlọ́run bá wọ́n máa bẹ ọlọ́run ọba wípé ní ìlú ọlọ́run jahannama ọlọ́run dákun gbèrí wa sá. ọ̀gbọ́n sírífù. ìyá jahannama ọlọ́run má jẹ́ kó tọ́ sí wa. torí pé iná dábà ká mẹ́tọ́rọ́ ọmọ. iná dábà ká mẹ́tọ́rọ́ ọmọ. wọ́n torí pé ìyá ajọ́ náà ìyá jahannama ìyá kan ní tí ó máa bẹ gbére pẹ̀lú ẹni tí ò níya nílẹ̀ gẹ́gẹ́ bá àwọn pọ́ńtẹ́ sírí sí tú. wọ́n ní ayé mọ̀lázímà dàímà tó tí ọmọ abẹ́ lọ gbére pẹ̀lú ẹni tí ò ní kúrò ní. jàmá kọ́kàlùkù wa káwo tí ń bẹ́ ń ta lẹ́nu àwọn èèyàn nú ọ̀rọ̀ káwo táwọn èèyàn máa ń sọ nínú ọ̀rọ̀ káwo táwọn èèyàn fi ìṣesí wọn tí wọ́n fi ń sọ nínú wa ṣé ọ̀rọ̀ wọn ṣe déédéé pẹ̀lú ìròyìn tọ́lọ̀ fi ròyìn àwọn ará àlìjẹ́nà yìí àwọn ó sọ jáde lẹ́nu wọn ó tún fi wà wípé ní ìrọ̀ ọlọ́run mọ́sálà wá níbi ìyájà náírà ìyẹn ló bá tó fi níbi sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ ọ lélẹ́yìn kó tó parí ìran ẹ̀ ànábì òrìṣà lẹ́yìn níbi àwọn ìyá mẹ́rin kan táànábì bá wá sọ ìyá mẹ́rẹ̀ẹ̀rin ìyá ọlọ́jà ànámọ̀ bẹ́ẹ̀ ànábì àníkẹ́ni ìní àwùjọ bíkà mẹ́ni àdáàbì jà á nà jàmá nínú àdúrà táànábì sì ọwà ipò ká máa ṣe lọ́wà. ibẹ̀ ni àdáàbì lẹ́kọ́ ibẹ̀ ni fìtínẹ́tì máa yá àwọn ọmọ ti wà ibẹ̀ ni kíni fìtínà màsí ìdàjà ìpínlẹ̀ lọ́wà. Wàlẹ́dẹ̀lẹ̀ yẹ̀kúlù lẹ̀rọ ìbálẹ̀ sí. Ọlọ́run láwọn ẹrú sí ọlọ́run òdodo. Wà á máa bẹ̀ lọ́run wípé ní ìrẹ́ ọlọ́run mọ́sálà wá níbi tí ń jẹ́ ìyá anájà ànámà. Bàṣẹ wá sọ yìí kì í sọ̀rọ̀ ẹnu lásán. Bí ó ti ń fẹnu sọ lẹ́rìí gbọ́dọ̀ nù ọkàn wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa rí nínú wa wa. eléyìí ni sí àwọn ẹrúsìn ọlọ́run òdodo ṣùgbọ́n kan máa wá sọ ọ́ lẹ́nu pípe ní ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ tí ń sin jáde ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ tí ń sìn ọkàn ẹni nígbàgbọ́ ẹni ọ̀rọ̀ ẹlòmínú. ìyẹn ọjọ́ wálé jù bọ́ bá sọ bẹ́ẹ̀. sọ́ọ̀bẹ̀ ṣáájú. nínú àwọn kan tá a mọ̀ sí àwọn pírípọ́tù mọ́rìjì àkọ́ni àwọn ní lọ́dọ̀ ti tàwọn àwọn yìí lè pè é nígbèfèrí lọ́dọ̀ ti tàwọn àyàfi kó tó àyàfi tó bá yẹ sí pé kí ni àyàfi tó bá yẹ sí pé ó ṣègbéraga sọ́lọ̀ nìkan làwọn tó lè pè é nígbèfèrí àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ti tó bá ṣègbéraga sọ́lọ̀ gbàyìn làwọn tó lè pè é nígbèfèrí torí pé kí ni ìgbà tí ah, ṣètọ́n tó dìde fèrè ń jọ́nà lọ́rùn instant bárọ̀ náà ló ṣe látara bẹ́ẹ̀ wà káàrọ̀ mílẹ̀ ní káàbùrì náà àwọn nípa àlìlì tàwọn nìyẹn kò bá máa wá sọ jáde lẹ́nu wípé ìyáná jáàná mọ̀ jẹ́ ìkẹ̀kẹ́ ìfipanu ni bó bá ń sọ orú ẹ̀ jáde lẹ́nu kò jẹ́ ẹrú sìn ọlọ́run òdodo bó bá wá jẹ́rú fí àǹfààní ló bẹ lórí ẹ̀ àwọn kan náà ti sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣáájú ṣùgbọ́n àwọn yẹn àfi tiwọn ni wípé mẹ́nà lè fẹ́ràn kò dọ́ọ́là nínú ẹ̀ ni wọ́n wà ìyẹn ni pé nínú àwọn àjọ tí wọ́n sọnù tó jẹ́ pé àwọn kan bá tẹ̀lé rú òrí bẹ́ẹ̀ àwọn náà sọnù ni. gbogbo àwọn ìṣesí báyìí yóò tako àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn máa gbọ́ lẹ́nu àwọn àtẹ́nu àwọn ẹlòmíì wọ́n máa sọ wọn ní tàwọn o àwọn òsín náà ń torí kọ́lọ̀ mọ́fà àwọn jóná áá sínú ọsọ iná iná àbẹ́là kódà iná àbẹ́là gan tó bá fẹ́ẹ́ fi suspended try kó wá fi ọwọ́ rẹ̀ expose ká sí láàrin ìṣẹ́jú márùn-ún kọ́ mọ́bìkú mẹ́ wọ́n bá wí pé wọ́n kí kàwọn wúlò fún ọjọ́ kejì ká tó wá pé iná tí ọlọ́run àlejò ọlá ròyìn pé àwọn mìíràn àwọn ìtẹ́ rọ́ọ̀sì tí ó wà ń bẹ̀ láti inú nàjà àná mẹ́rin subhanallah látara àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló ń gbé pé àkùránì gbogbo ọmọ wọn ní ara wọn ni ìyẹn táwọn ẹrúsìn ọlọ́run òdodo táwọn gbọ́ tó yé wọn wípé ní iná ajá námà rọ́ọ̀kì ibẹ̀ inú náà náà ni bákan náà wọ́n tún dé lórí àwọn ìyá wọn yìí ìyẹn ló wá bá wọn lẹ́rù làwọn wá ń sọ wípé. والذين يقولون ربنا اصرف عنا بعد جهنم إن عذاب كان غراما àwọn ní torí eléyìí àwọn bẹ ọlọ́run kọ́lọ́kọ́lọ́ wá níbi ìyá náà nínú àwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń sọ eléyìí torí pọ́nmọ̀ pé ìyá náà náà àwọn tó wọn bẹ̀ pẹ̀lú ìwà ẹbọ ìdájọ́ àwọn àbá lórí àti tọ́lọ̀ ọba àlejò ọlọ́sọ ni wípé kọ́ọ̀lì dúnà bí i àwọn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ni ìyàwó máa jẹ́ tiwọn lọ́gbẹ̀rẹ̀ ni ìyà kan ni tí ò ní ní ìsinmi wípé ẹjọ́ sinmi díẹ̀ kò sí. àwọn àbẹ̀ ọlọ́run lábalábí tá a dé yìí ọlọ́run má kàwá kún kan nínú àwọn ọmọ náà o ọlọ́run àbí ọmọ sáà kàwá kún nínú àwọn àlìjánà bẹ̀rẹ̀ àmọ́ ti yá ọ̀hánà rahman. ọlọ́run wá lóye fún wa láti lè mà bí iná ṣe rí ìpele iná àṣà àti mustapha ọlọ́run wà mọ̀kọ́ ọ̀nà. iná àṣà àti mustapha ọlọ́run wà yìí ọmọ burú ọmọ ọmọ jẹ́ ìbànújẹ́ fún ọmọ èèyàn tó wáyé tó wá jẹ́ sí pẹ́pà tí ó wàá parí sẹ̀mí ayé ẹ̀ ibi tó wá dé sí ibi tó jẹ́ ilé fún ibi tó jẹ́ ibùdé sí ẹ̀ òun náà nínú nàjà nàmà. ìnáwó ẹ̀sẹ̀ àti mr barrow ọmọ bọ́ọ̀mù. ọlọ́run jẹ́ pé wípé ní ààyè yìí ààyè kan ni tó burú tó ṣe wípé ọba mu kéèyàn parí ìsẹ̀mí ayé ẹ̀ kọ́ parí ẹ̀ síbẹ̀. níbí a ó máa mọ̀ wípé ààyè náà kìí sáàyè tí èèyàn fi ìwà téèyàn fi ọ̀rọ̀ téèyàn fi ìṣe láti fi wá sọ́kù ń bẹ̀ pé kọ́nà jẹ́ téèyàn torí kí ni ọlọ́run ọba tó dáa gan fún ẹrú yẹn pé iná sáà mustaqarran wà lọ́kọ̀ ọ̀rọ̀ subhanallah ẹ wòye báwọn wà ìwà bẹ̀rù yẹn ààyè yí ààyè kan ní o ọmọ burú fún yẹn ẹ̀rọ bá sọ̀rọ̀ àyẹ̀wò àbí ìsàlùmọ̀sọ yìí a kí yóò lóṣè ní ayé kọ́ ẹ bóbi tó darí sí inú náà ni a sí ọ̀rú ẹni bẹ́ẹ̀ sí ọ̀rú ẹni bẹ́ẹ̀ ọmọ sí o fún ẹni bẹ́ẹ̀ ká lè bàa lè torí ibi tí a fẹ́ dé ìròyìn kan tó nìyẹn tá a máa rí lára ẹrúsìn ọlọ́run òdodo tó fẹ́ wà ní jánà alákọ̀ọ́kọ́ òun kò ní jálájà ń gbilà yóò jẹ́ oníwà pẹ̀lẹ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ máa dààmú ẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù náà jáde lẹ́nu ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé kò ní lo òru rẹ̀ nílòkulò gbogbo òru rẹ̀ náà yóò ní àwọn àyè kan nínú òru ẹ̀ léyìí tí ọ̀rọ̀ abíjọ́sìn fọ́nà wọn bákan náà ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́sẹ̀ yóò máa fi wá sọ níbi ajá ànámà ìwà rẹ̀ yóò máa fi wá sọ níbi ajá ànámà ìṣe rẹ̀ yóò máa fi wá sọ níbi ìyá náà ajá ànámà. ìlà sáà ọtí ìsọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan. kó wá jẹ́ sí pé pàtó lo ayé. tiẹ̀ tó kẹ́ láyé ni lẹ́yìn táwọn èèyàn mọ̀ sí kẹ́ torúkọ náà sọ wàhùn náà ẹlòmíì lè má lówó láyé ọlọ́run sì kẹ́ ṣùgbọ́n ètò gbajúmọ̀ náà yẹn ni pé ọlẹ́ alágbájá ń lo ọlọ́run kẹ́ aláàkẹ́ ọlọ́run náà lòun náà ọkọ̀ lílá ogun mọ́tò tọ́pọ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n yanjú gbogbo àwọn nǹkan wọ̀nyí ló gbé ilé ayé ṣe ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ nígbà tó wá lo ayé náà tó kú ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ ti jẹ́ gbẹ̀dẹ̀ àlìkìyà náà ọ̀rọ̀ rẹ̀ wá lọ já sí náà àrẹ́bí ọlọ́wọ́ bá dìgbà ẹ̀jẹ̀ káwọn pé sí ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ kọ́lá allah ò lè rí ẹni bẹ́ẹ̀ ó tọ̀hún ni a lè pè ní ẹni tí ò rí bi dé sí ẹ̀rí náà àwọn yorùbá wa ní alájà rí bi dé sí alẹ́ ẹ̀kọ́ òun ni ẹni tí ò rí bi dé sí gbogbo ẹni tó lọ mẹ́kà bá kún kọ́lé tuntun gbà tó dé tó wá débi wọn á ní alájẹ àríbidé sí ó lè mẹ́jọ ara ó lè mẹ́jọ àríbidé sí o tó ń gbà tó bá yẹ kó gbogbo ohun tó ṣe òun náà ìgbà tí yóò dé inú iná ló dé sí ní ìrọ̀lẹ́ kíámà kì í sáríbidé sí. ẹni tó járíbidé sí òun lẹni tó parí ìsẹ̀mí ayé ẹ̀ tó wá dé sálìjẹ́ náà ẹni wọn láríbidé sí. torí ìdí eléyìí ọlọ́run tẹ̀síwájú nípa àwọn ìròyìn táwọn lára ẹrúsìn ọlọ́run òdodo ọlọ́yìnwá lẹ́bílẹ̀ ìdá àárọ̀kù làmú yusuf fún làmú yusuf fún làmú yọkọ̀tù wàkà nàbà ìnàbà àlìkàkọ́ àmà. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما sin ọlọ́run òdodo àwọn ẹni tó ṣe pé iná àfàkù bí wọ́n bá ń náwó bí wọ́n bá ń ná làákàyè tọ́lọ̀ fún wa bí wọ́n bá ń ná ìmọ̀ta tọ́lọ̀ fún wa bí wọ́n bá ń ná àlàáfíà ara wa ẹ̀yìn pé ìfáàkù lọ́wọ́ bá àlejò ọlá lòún bí ìfáàkù sì ní. لم ينحصر في المال بل يشمل ماذا كل ما ينفقه الإنسان gbogbo ń tẹ̀dá lè ná pátá náà ló kó sínú kò máa lórí owó nìkan ẹlòmíì ò lówó ṣùgbọ́n tó bá ná àlàáfíà sí ìdáná ó nítumọ̀. náà fún tó bá ná owó lórí ìkankan nǹkan yanjú. gbogbo àwọn kan tí ọlọ́run máa wá bùn ni tẹ́lẹ̀ máa ń náwọ̀ yìí ọlọ́run jẹ́ ká mọ̀ yín pé àwọn ẹrúsìn ọlọ́run òdodo bówó lọ́ bá ní. wàlẹ́bí náà. لم يسرفوا إذا أنفقوا لم يسرفوا قل إننا بطل kò ní nànà àpà ń bẹ̀ bó ṣe làákàyè ni kò ní nà nínà tàpà bó ṣàlàáfíà ni kò ní lò sílò tàpà eléyìí ò lè rú wa lójú torípa àti gbọ́nu tẹ̀síìrì tó ṣáájú pé kí là ń pè ní àtẹ̀bùdíyè ìyẹn ni wípé ìnáná àpà kí ní jẹ́ bẹ́ẹ̀ ìnáàmà àpà ìdí ń jẹ́ bẹ̀rẹ̀ báwọn abọ́tọ̀ sí ìṣètú bẹ́ẹ̀ tú fún wa náà ní wípé òun kéèyàn máa lo nǹkan síbi àyè tó yẹ kéèyàn lò sí ìdí ń jẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn. torí pé ṣeéṣe ń gbà míì àwọn lè rẹ́lòmíì kọ́kọ́lé kan ká máa wò pé á ah, bàdúrú ilé ńlá láì àyìnbá pàniyàn náà kí ló ń bàdúrú ilé òun ṣe àbúkátà rẹ̀ lè béèrè fún un ẹ̀yin lẹ́yìn lè máa wò ó pé kò ní ìgbé ohun tóun kọ́ ọlọ́pàá wọn ní bùkátà sí. torí báyìí lè mọ́ mà bí ṣe ń gbàlejò tó ohun tó wà lọ́wọ́ ṣe máa ń gbàlejò níbo ni kọ́ máa lọ lé ìyálé gbà fáwọn àlejò tó wá àbí mẹ́nu ẹlòmíì tó ṣe wípé iṣẹ́ rẹ̀ gba kó ní ààyè tí ó máa fà èèyàn sí kọ́ wa pé àdúgbò lọ́la yẹn. ohun tó ń kọ tó mọ ìwúlò rẹ̀ tí sì ń wúlò fún àní pé ní kíni o àní pé ní tẹ̀bùdé. ti lè rí àǹfààní kankan tí ó wúlò fún láyé ń bí àbí tó gbọdọ̀ kìá mọ́. eléyìí pọ̀ nínú àwọn nǹkan tí ń bẹ láwùjọ wa nígbà téèyàn sọ wípé kànìkànì ni ó mo lè torí ó tọkùn bẹ́ èmi ọ̀rọ̀ mọ́lá ìdá o fifty thousand tó jẹ́ mí ẹ̀ mo lè fi five hundred thousand wá ìná abẹ́rẹ́ fifty thousand lọ jí ọ ọwọ́ o lè ná five hundred thousand lórí pé fifty thousand ó fi jáde ogéèlì ní àbọ̀sọ́tì ẹ bá bí fifty thousand yẹn màá ná five hundred thousand kódà wá jù bẹ́ẹ̀ lọ ẹ bá wọlé ẹ sábà bá nǹkan jẹ lọ iná àpàlẹ́ lẹ́yìn o torí pé kò sí nǹkan kan dáadáa tó fẹ́ rí mú jáde nílẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé. yẹ kó lọ òun náà ní lọ gbogbo àwọn ibi tí ọ̀yẹ́ kó tẹ̀ òun náà ní tẹ̀ gbogbo ẹni tó wáá gbórí ibi tí ń lọ àlàáfíà àti ẹ̀sìn lélẹ́yìí ara àwọn nǹkan tá a máa pè ní ìná àpànìyẹn torí kò sáǹfààní kankan tó fẹ́ mú mẹ́ bẹ́ẹ̀ náà ni làákàyè. sí àǹfààní kankan tó fẹ́ rí mú jáde ńbẹ̀ gbogbo ẹ̀ ní ọmọ ajá sí gbogbo ẹ̀ ní ọmọ sọ gbogbo àwọn kan tó bá ti rí báyìí a máa kà á sí kẹ́yìn o a máa kà á sí ìná àpà a sì jẹ́ yọ wáyé pé àwọn onínà àpà ní ọmọ kí ni wọ́n o ọmọ Jésù ni wọ́n à kọ́lọ̀kọ́ là wá ń bẹ̀ torí ìdí eléyìí àwọn tó bá jẹ́ ẹrú sí Ọlọ́run òdodo. ọ̀rọ̀ yìí ọlọ́run jẹ́ káwọn ipá ọ̀rọ̀ yìí wọn kì í nánà àpà. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان عند ذلك قواما. أي ليسوا بمبذرين في إنفاقهم فيسرفون فلا يسرفون فوق الحاجة ntí bùkátà bá béèrè fún wọn à nínú kọjá bẹ́ẹ̀. bákan náà àwọn àkì ń sì ń sa ohun. wọ́n lè bẹ́ẹ̀ tuntun ní wọn àkì ń sa ohun bọ̀ tí wọ́n sì ní. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ káwọn pé al-Islam dinu wasat. Islam wo ṣe ẹ̀sìn tọ́kọ́ ni láwọn. àwọn ẹlòmíì lé òun ni wọ́n ń ṣe wọ́n lọ wá sí mi gbà ah, ọlọ́wọ́ fẹ́ sírọ́fù àwọn onídààmú ẹ̀. wọ́lá tẹ̀dá ní ẹgbẹ́ kọ́mọ ló lọ tẹ̀lé lọ ọ̀nà kò. ọlọ́ọ̀bà àlejò ọlá sọ fún wa pé ọlọ́ọ̀ nípa ọmọ ọwọ́ rẹ̀ rọ̀ túmọ̀ rẹ̀ ní pé má jẹ́ àwọn ìyá pé má jẹ àrùn tọ́lọ̀ sọ nìyẹn. wọlé tẹ̀lé sóko ha wọlé lọ́sọ̀. ẹ̀yìn ọlọ́run sì tún ní bákan náà má jẹ tí ó máa gbogbo ìgbà yẹn ni má jẹ tí ó máa síbi tí ọ̀yẹ́kọ́ náà sí fún wa yẹn. ọ̀pẹ̀ máa lò ó máa ṣe rà. ó bí irú ṣe síbẹ̀ ìyẹn ó padà di ẹni èébú lórí ẹ̀ lọ́dọọdọ. ọlọ́run àyíká wájú ìwé fún wa ń sìn wọn ọlọ́run òdodo àwọn lẹni tó ṣe wípé tí wọ́n bá ná gbogbo kẹta fún wa yálà owó ni yálà làákàyè ni yálà ìmọ̀kan ni yálà àlàáfíà ni. olórí náírà fọ̀kú òṣèlú fún. wà á kí nánà pa lórí ẹ̀. wàlálóyà kò tó ní o wọn kì í sì ń kọjá àlà yẹn pé wọn kì í sì ń san ohun náà lórí ẹ̀. ọ̀tá nàbà ilẹ̀ gbà lè bàbá wa lọ. wọn a máa ṣe níwọ̀ntúnwọ̀nsì wọn à ní nànà jù níbi tí ọ̀yẹ́ kan ná sí wọn à sì ní sàṣe ètò láàyè ibi tó ọ̀yẹ́ kan ná sí kápá máa kà á sí wípé àwọn ọlọ́run káwọn náà pa káwọn wá sásábẹ́ ilé yìí wọn àti ń jẹ́ irú àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ náà. wàlàbí náà. ọlọ́run tó tẹ̀síwájú. ìgbàgbọ́ ọlọ́run ìlànà ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى ثاما. ọlọ́run tó múrò yìí ní ìwà tábì máa ẹrú sí ọlọ́run òdodo tí ó jogún àlìjánná eléyìí tọ́lọ́wọ́ bá àlejò ọlá fún wa nínú suratul A'raf tá ń bá bọ̀ pé tílùkù mọ́lìjà ẹ̀ńgá tó lẹ́tì òwúrò tó mọ́ àtọ́lọ́wọ́ bá àlejò ọlá inú tó lè mú ìyànjú bá àlìjánná o ara àwọn àròyìn wọn là ń bá bọ̀ yìí ọlọ́ni wàlẹ́dínà láàdúnà máa lọ ìlà ní àkọ́. wàlẹ́dínà láàdúnà máa lọ ìlà àkọ́. àwọn èèyàn bẹ́ẹ̀ wọn à ní lọ́lọ́ nǹkan míì tá wọn à ní nílò míì tí wọ́n tún máa pè bá àti máa pè ọlọ́run abẹ́rẹ́ nǹkan. ń bẹ́ẹ̀ náà ẹ̀dá mi lé nìí. ó ní àwọn oríṣiríṣi àwọn nǹkan tí máa ń pè kó tó jáde níláàárọ̀ yàtọ̀ sí ọlọ́run eléyìí tako èròǹgbà ẹni tó fẹ́ wà àlìjánà tó bá wọlé fẹ́ wà àlìjánà òun náà sọ fún wa pé láyà ju húnà máa lọ yìí ìlà ìlà òní pé nǹkan àmì ìpapọ̀ mọ́lẹ́wọ̀n la bí kákíyè sára o torí pé a máa wò ó wípé ní èyí tó gbajúmọ̀ tó kílà sáwọn èèyàn òun ni pé wọ́n á kéèyàn wọn lọlé kúnlẹ̀ fóòsà kéèyàn wọn lọlé forí balẹ̀ fóòsà eléyìí nìkan kọ́ o ẹlòmíín bẹ kò forí balẹ̀ fóòsà ṣùgbọ́n àwọn ọ̀nà tí ń pa papọ̀ ní papọ̀ mọ́lọ́run òun àtẹ̀wọ́n ti ń lọ forí balẹ̀ fóòsà sàwà ẹgbẹ́ ni wọ́n. gbọ́dọ̀ sọ́ra níbi gbogbo àwọn ìṣe wa níbi àwọn ìwà wa níbi àwọn ọ̀rọ̀ wa. ìyẹn náà bá yẹ kọ́ lájú pé wàá bí ìpè oríṣi ọlọ́run òdodo. يدعون مع الله إلها آخر والذين لا يدعون مع الله إله آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى فأمنا nǹkan mẹ́ta àpapọ̀ tó ṣe báwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà nínú àwọn gbẹ̀ǹkan gbẹ̀ǹkan ẹsẹ̀ tó tóbi púpọ̀ ló wà tó ṣe pé àwọn ọ̀rọ̀ odidi ọ̀rọ̀ ńláńlá lànàbì sallallahu alaihi wasallam lọ́sọ lórí ẹ̀ ṣùgbọ́n nígbà táyé bá padà wọ́n gbà mí àwọn ìyànà náà kọ̀ọ̀kan bí ọmọ wáyé ṣùgbọ́n sọ wọ́n lódìdí lásìkò lè gbà wọ́n mẹ́lẹ́yìn ọlọ́run ni ẹrú sọ ọlọ́run òdodo ẹ̀wẹ̀ àní máa bọ nínú ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ àní ah, bá ẹbọ nínú ẹ̀wẹ̀ nínú ṣe àti nínú wà bákan náà wà láyà tùlù nà nọ́ọ̀sì lẹ́tì àrọ́mọ̀ lọ́ ilá bẹ̀rẹ̀ ha. wàlá tùlù nà nọ́ọ̀sì lẹ́tì àrọ́mọ̀ lọ́ ilá bẹ̀rẹ̀ ha. àwọn tá ń sọ yìí àwọn ò kí ń báyà abẹ́rẹ́ nǹkan ẹ̀mí tọ́lọ̀ ọba àlejò ọlá tọ́lọ̀ ọba àlejò ọlá ṣe léwọ̀ tọ́lọ̀ ọba àlejò ọlá tó pálé níbí yìí a ó máa gbọ́ yé pé haram ọlọ́run bì tọ́lọ̀ ọba àlejò ọlá pààrọ̀ ẹ̀mí kan lé àwọn ẹ̀mí wo lọ́run pálé gbogbo ẹ̀mí mùsùlùmí pátá ẹ̀mí tọ́lọ̀ ọba àlejò pálé ni gbogbo ẹ̀mí àlejò ọlá dá sáyé náà ẹ̀mí tọ́lọ́wọ́ bá àlejò ọlá ni ṣùgbọ́n níbi hóòrùmọ̀ yẹn àwọn àbá jáde kó mẹ́ kí ló lè sọ ẹ̀mí di ẹ̀mí yẹ̀yẹ́ tóbi lè kúrò níbi àpálẹ́ tọ́lọ́ gbé fẹ́mi nípìnlẹ̀ torí pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ọlọ́run gbé àpálẹ́ fún nípìnlẹ̀ ṣùgbọ́n ẹ̀mí lè padà sọ́ọ́rẹ́ di ẹ̀mí yẹ̀yẹ́ olùhàlẹ́bí sallallahu alaihi wasallam níbi àkànnà àwọn àdìsí ẹ̀ tó sọ pé ní àwọn nǹkan mẹ́ta kan bẹ ó lè fa kí wọ́n pa ẹ̀mí torí àsìkò la fẹ́ máa gé pépèpé. ẹ̀mí mẹ́ta ẹ̀ wá ọ̀nà ọ̀nà mẹ́ta kan bẹ tó lè fa ká pa ẹ̀mí kí ni ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a Nábì sallallahu alaihi wasallam tó sọ. Ànábì ní gbogbo ẹni tó bá jẹ́ abilékọ tó jẹ́ onísìnà ó túmọ̀ sí pé ìwà àsìnà nínú nǹkan tó sọ tó gbé àpọ́nlé kúrò lára ẹ̀mí ènìyàn lọ́wọ́ abẹ́rẹ́ta ìyẹn náà ni ó jẹ́ ìbámu sí pẹ̀lú àyà yẹn tó fi tó tẹ̀léra wọn wà láyà tòlú náà nọ́ọ̀sì lẹ́tì àbọ̀mọ̀mọ́ ilá abẹ̀lá wà láyà sí ọlọ́run lẹ́yìn ọ̀gbọ́dọ̀ máa pa ẹ̀mí níbí yìí ẹ̀rù pọ́lọ̀ ń gbé ẹ̀mí yẹn wá kò ṣe ìdọ́gba rẹ̀ sí pé ẹ̀mí ènìyàn ni àbẹ́mi ẹranko ṣùgbọ́n àwọn àbájú ká mọ̀ yìí pé nínú kílódé tá à ń pè ní màkọ́ sínú ṣẹ̀ríà àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ tó jẹ́ nǹkan ọ̀wọ̀ tó yẹ sí pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kí nǹkan aburú ó ṣẹlẹ̀ sí nínú ẹ̀ ọlọ́ọ̀bá ìkọlá lọ́jọ́ bá mọ̀ pé èèwọ̀ ni kéèyàn pa ẹ̀mí tó kálukú wa náà káwá kíyèsí dáhà bí ọjọ́ mélòó kan sẹ́yìn àwọn wo níbi tọ́lọ̀ bá tẹ̀ tún sọ wípé torípa àníyà síbẹ̀ ṣùgbọ́n pàtàkì bá padà wá á padà máa gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ma ìyà tí ń bẹ́ bí kí ẹ̀mí bọ́ lọ́wọ́ yàn kí wọ́n sọ pé yàn san díyà ẹ̀mí bó ṣe tó ìyàn mọ pàtàkì bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa fi ẹ̀mí èèyàn gbọ́dọ̀ máa fi ṣeré. láwọn àsìkò bíi ijó mélòó kan àwọn ń jọ́nà ó sì kọjá ó lé ní nǹkan bíi ṣé fún ń dilẹ̀ àbí nǹkan kan ni pé ẹ̀mí kan ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀mí kan ṣoṣo tí wọ́n tọ̀ wá ní mílíọ̀n lé tọ́ wá lóòdù èrò sínú mọ́tò tán tọ́ wá bọ́ sí kọ̀rọ̀ tọ́ wá gba pẹlẹbẹ tí tírélà wá dàbí kẹ̀kẹ́ níwájú rẹ̀ sẹ́wọ̀n pé irú eléyìí nì tó lóòdù èèyàn sínú mọ́tò tán kọjá nǹkan sẹ́nu tí tírélà wá dàbí kẹ̀kẹ́ níwájú ẹ̀. ìyà tí ń bẹ́ ń bi kẹ́mi ọ̀tọ̀wọ́ yàn bọ́ ẹ rí wípé kó tó ṣe é bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì òun náà gbọ́dọ̀ ronú ṣùgbọ́n bàtà àwọn èèyàn onímọ̀ nípa eléyìí ó jẹ́ kí wọ́n sọ ẹ̀mí kí wọ́n sọ di ilé aláǹtakùn máa fẹ̀mí ṣeré ni òun náà bá lè gbọ́dọ̀ sọ fún àyẹ̀kọ́ ẹrú sí ọlọ́run òdodo láyà kúrò nàìjíríà. ọkọ ọ̀nà tẹ́mi lè fi kọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n máa sá náà yóò ní ọ̀ma sá fún gbogbo ọ̀nà tẹ́mi lè fi bọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ni ọ̀ma sá fún mélòó mélòó ọ̀dọ́ lé ní níbi ìwà sínà nígbà wọn bá fúnra wọn lóyún wọn bá wọ gbọdá sí pé à wọn lè sẹ ni o wọn náà ti participate in pípa wọn tó ń sẹ náà wọn náà ti participate in pípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀nà tó kún sí tá nílé yà síbẹ̀. bákan náà nínú ẹlẹ́ẹ̀kẹta tọ́lá ọba àlejò lọ́sàn-án bì òun náà ni wọ́n ìwà sinmi ẹlẹ́yìn tó gbogbo láàrin ọmọdé àti láàrin àgbà ọlọ́ni ẹrúsìn ọlọ́run òdodo gbogbo àwọn tó jẹ́ ìwà àsìnà wọ̀nyí ìwà àsìnà wọ̀nyí ìwà àsìnà òní máa dé díẹ̀. wọ́n yóò bá dáríkà gbogbo tí wọ́n ṣe eléyìí o. wọ́n ní bá àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n jẹ ìyà níwájú ọlọ́run wọ́n ṣe kíni wọ́n jẹ ìyà níwájú ọlọ́run torí ìdílé ìjẹ́ká tó ayà méjì tó wá wájú ẹ kàmì parí ẹ pé yorùbá wà fi láwọn ẹ̀dá mi yá ọmọ lẹ́kìá rà irú àwọn ẹni bẹ́ẹ̀ kódà ìyá wa yorùbá wà fi hàn fáwọn ẹni yòókàrè wọ́n máa pààrà ìyá wa ìyá náà ní já yóò máa jẹ́ tí wọ́n jẹ́ bẹ̀rẹ̀ lẹ́kìá ó sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lẹ́nu yẹyẹ níta wá fẹ́ dúró ní wípé ní ilá máa ń tábà. ilá máa ń tábà. gbogbo ẹ̀tọ́ máa ń ronú pìwàdà. wà á mẹ́lẹ̀. gbọ́ àgbọ̀n náà wà gbọ́. wà á mi là á bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ tó wá ṣiṣẹ́ rí. ọ̀rọ̀ ìgbà yìí bá dìlò lọ́mú sẹ́yìn àkìní àṣàlẹ̀. ọlọ́run ní ọ̀gá àmì àwọn yìí ọba fi dáadáa yóò fi pààrọ̀ ẹ̀dá wa tí wọ́n ti ti ṣáájú náà. wàtá ọ̀rọ̀ ọ̀gbọ́n fún ọ̀rọ̀ ọba aláforíjì ni àtẹ̀mí àtẹ̀yìn abẹ́rẹ́ ọ̀kọ́lọ́ ọkọ̀ foríjì gbogbo wa. èrò wa ni wípé àwọn àfúntẹ́sí wa pé wọ́n ó dé bá wa níbí kódà àwọn kọ̀ọ̀kan wọ́n lè jẹ́rìí sọ̀rọ̀ tí ń sọ tó náà bá nọ́mbà tó wá pè wọ́n sọ fún apá àwọn bẹ̀lẹ́ ojú ọ̀nà ṣùgbọ́n màkọ́ dàrọ́rọ̀ àmánù kàn nítorí àwọn bá ti kára pé bí ó ṣe rí bẹ́ẹ̀ náà ló ṣe rí àwa sì ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbá àmọ́ mùsáfì ni ìsáìlè mọ́ àmúra àwọn ju ọ̀rọ̀ ti wá lẹ̀. ìtẹ́yìnmọ̀ ilé àwọn dàgbà bàbá tí ń lò òyì ilé òyì bàbá tí ń lò bá òyì òyì bá òyì. ìtọ́lọ̀ ọba fẹ́ lónìí ni wípé tẹ̀síìrù ẹni tó ṣe é lónìí ẹnu ẹ̀ lẹ́ti gbọ́ bọ́lá ti kádàrá nìyẹn ilé táwọn àjọ òmìnira kan bẹ́ẹ̀ ṣùgbọ́n èrò tí àwọn tẹ̀síìrì àpáwọn làwọn àti tẹ̀síìrì fún wa lẹ́nu ó fẹ́ wà nínú ọ̀la bọ́lá ti kádàrá ni pé ẹgbẹ́ tẹ́ ti gbọ́ lẹ́ti gbọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run mọ́fà rẹ̀ sí wa ẹnu wọn náà lẹ́ti gbọ́ tẹ̀síìrì lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bí ọlọ́run ṣe wá ní kórí ní dáhùn béèrè kankan lẹ́nu àwọn náà wọ́n á máa dáhùn béèrè pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nígbà tí wọ́n bá dé ní ọ̀la abẹ́rẹ́ bàtà lánàá ẹni lẹ́ta wílò nínú àgbọ̀lọ̀ kọ́ bá wa fi àlùbáríkà sí fún wa dáàbà lérò ní pé ọ̀rọ̀ nǹkan jẹ́ kọ́ sáǹfààní fún wa láyé bí àtijọ́ wọlé àlùkìyàmà. كلمة تاني خفيفة تاني على لساني ثقيلتان في حبيبة تاني الى الرحمن سبحان الله بحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك السلام عليكم